تابعين لا تخذفونا بالشرور فإننا سرنا على نهج الخليل محمد يا معشر الإخوان فيه إلا بغير محمد لو الإخوان في حلقاتنا بنعالم أو طالب مرشد من عالم أو طالب مسترشد لرأيت علما واتباعا صادقا لسنة القرآن زينة دنيا مصابيح الهدى طلعوا على دنيا ورث النبي وألف نوتي بيتي وهموا به كيد الخبيث الدين قال الله قال رسوله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

ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أحسن الكلام كلام الله وخير العدل عدل محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ọlọ́run bá ìfiṣẹ́ pé òun ló fa ọ́nà ṣe ká máa dúpẹ́ fún òun. Oore tó ga jù tí ọlọ́run bá ṣe fún ìrìn àti èyí, òun náà ni pé ọlọ́run bá ṣe wá ní Mùsùlùmí àyè jẹ́ mùsùlùmí náà ọlọ́mọdé tí ó ṣẹlẹ̀ sí ẹgbùgbọ̀n kan wọn àpẹlọ́run ọlọ́run kò pàwá ẹni tí a wá tẹ̀lé mùsùlùmí ọlọ́run kò ṣe wá lẹ́nu àtijọ́ náà pẹ̀lú sálàmù islam adúpẹ́ lórí ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́wọ́ bá ṣe sí agbègbè yìí kọ́lọ́wọ́n kó bá wa ṣàlékún ìfọ̀kànbalẹ̀ sí sí àgbègbè yìí gbogbo àwọn àyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ ọlọ́kọ̀ọ́bá fi ìfọ̀kànbalẹ̀ adúgbò ọlọ́ọ̀bá fún wa ní àlàáfíà àlàáfíà náà tí ọlọ́ọ̀bá kó máa ṣàfikún gbogbo àwọn tí ò lálàáfíà ọlọ́kọ̀ọ́bá fún wa ní àlàáfíà gbogbo àwọn tó kù wọ́n ń tẹ̀lé gbogbo wọn náà lọ sí pé fún ọlọ́run ọba lórí ọlọ́run ọba tó pa wa àwọn orí náà kọ́lọ́ ṣe ní káàkiri ìrọ̀nà ọlọ́run láti ní ìgbàlẹ́ àti ní ìlú ẹ̀ ọlọ́run sọ́dọ̀ ọ̀run fún èmi tí màá máa bá wa sọ èyí náà ẹ máa gbọ́ ọlọ́run fún yín ní àfọ̀yọ́ ọ̀run àti ní àti ní ọlọ́dé tí ọ̀rọ̀ náà ọjọ́ gbogbo tafsiri wa suratu um Quran 11 aya ìtí a ṣe lánàá ó wáyé láti aya 70 òun ni ó ti wáyé ọlọ́run ọba ó sàlàyé fún wa ní àná pé nígbà tí anábì Ibrahim tí ó ní ọwọ́ àwọn àmàlà ìka. Torí ní pé ọwọ́ àwọn àmàlà ìka kọ̀ síbi oúnjẹ tó ń gbélẹ̀. Ó wá jẹ́ ẹni tí ó ní ó kó Ó wá fi ní ìbẹ̀rù, ìṣesí ìbẹ̀rù kan, ó fi yẹ nípa àwọn èèyàn yìí. Ọ̀lú látàkọ́. Ó ti sílẹ̀ náà bẹ́ẹ̀ náà lọ sọ fún wa wípé àwa jẹ́ ẹni sí bẹ̀rù ní nínú ṣúra mi. Àwọn sọ fún wípé látàkọ́, wọ́n bẹ̀rù wọ́n ní iná òsìnà iná òsìnà ìlà gọ́ọ̀mì lúùtà wọ́n ra wọ́n ń tẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn lúùtù òdí wọn náà wọ́n tẹ́ ìgbà tó ń sọ̀rọ̀ yìí wọ́n mọ́rọ̀ àtòkù ẹ̀rí ìyàwó rẹ̀ ọ wà ní nàrò ó wá rẹ́rìn nítorí information tó gbọ́ nípa àwọn èèyàn ní Ọlọ́ni Bàbàṣàrùnà àrùn, àwa fún Bàbàṣàrùnà á bí kì sí àrùn. Ọlọ́ni àwa fún ní róòlù rùn, ìgbé yóò bí ọmọ lórúkọ ọmọ náà máa jẹ́ àrùn. Wà ní wàrọ̀ ìrìnà a ti tún fi tẹ́lọ rẹ̀ sọ pé àwọn ọlọ́run ọba a tún jẹ́ ẹgbẹ́gbẹ́ tẹ́lọ rẹ̀ yàkùn lẹ́yìn lẹ́yìn ìgbà tí ó pariwo tó bára rẹ̀ ní ètí gẹ́gẹ́ bó ti wà nínú súra míì ọwá sọ báyìí wípé gàwẹ́ ìlàkà ọwá sọ báyìí wípé èèmọ̀ mi ò àádìdù pé wàá sì dìmọ̀. Nígbà mo ti di obìnrin tó ti di arúgbó tó ti kọjá éèdì tó lè bí ma nílò ìtọ́mọ ènìyàn tó dẹ̀jẹ̀ wípé eléyìí lọ́jọ́ kò sí nìyí tó jẹ́ pé òun ni ọkọ mi ṣíṣe sí tiẹ̀ náà tó sì ti di ẹ̀jọ̀jẹ́ tó fi dàgbàlagbà ní ọkùnrin. Lọ́dọ̀ ọ̀tàwọ̀ ọmọ ènìyàn eléyìí tí àgbàlagbà lọ́kùnrin àti àgbàlagbà lóbìnrin kí ìbímọ ó ṣẹlẹ̀ láàrin wọn ìnà àdà àtàwí sọ ìmá bímọ sọ kó jẹ́ wípé yóò wà wáyé láàrin ẹjọ́ ti dàgbàlagbà lóbìnrin àti dàgbàlọ́bìnrin kí ní ọkùnrin kí wìládà kó ṣẹlẹ̀ ní àárín àwọn méjèèjì Ah, ọjọ́ ìgbà tó ṣe wípé kí ni ọ lọ́ṣẹ́ òun àti nǹkan tó jẹ́ wípé nǹkan tó jẹ́ nǹkan ìmọ̀ òun tó nǹkan tó jẹ́ nǹkan ìmọ̀ ni kí irú ẹ̀ òṣèlè ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run nǹkan tó jẹ́ nǹkan látara bẹ́ẹ̀ ibi tí adé ní ìwọ́n ka ìdájẹ́bẹ̀ fún àlóyè. أعوذ بالله من الشيطان الرجيم قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد فلما لقد أمر ربك وإنهم آتيه العذاب الغير مردود ولما جاءت رسلنا لوطا سيئ بهم وضاق به واتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم Ọlọ́run bá ti aláàrígbà ohun sàlàyé fúnra lónìí ni ó sọ tó kúrò Quran 11 ayah 23 ọlọ́run bá ní ọlù. Ọlú àtàjàbí ìlànà àmìlá. Ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ àwọn màláíkà ọ̀rọ̀ tí wọ́n sọ nígbà tí wọ́n rí sáárọ̀ tó jẹ́ ìyàwó fún ànábì ìtàwábí. Wọ́n rí ìṣesí tó sì. A fún agbẹ́kẹ̀ẹ́ alákọ̀ọ́kọ́ níṣe sí tí ó ṣe ó wá fi sọ̀rọ̀ sí ó jẹ́ tó ṣe wípé ó pariwo gan lẹ́yìn wá ìgbà náà ọ̀sọ́kà ti wá jìrà ó tún gbára rẹ̀ ó tún gbára rẹ̀ lójú lẹ́yìn wá ìgbà náà ó tún wá sọ gbogbo ìgbà àwọn abẹ́ fún wípé ara ní mùsùlùmí ti lọ́sẹ̀ náà You should not be uncommon. Mùsùlùmí tó bá ti rí nǹkan kí ni gbólóhùn tí yóò bì Subhanallah. Obìnrin ẹlẹ́ẹ̀kejì Allahu Akbar. Tó bá wá jẹ́ pé kí ní ọjẹ́ nǹkan tó mú orí wá fún ló tó wá sọ pé alhamdulillah. Gbọ́dọ̀ gbọ́dọ̀ wà lọ́dọ̀ Mùsùlùmí ó lè sọ nǹkan nínú méjèèjì subhanallah tàbí Allahu akbar tó bá dúdú wá jẹ́ pé kí ní ẹjọ́ rẹ fún yóò fi kún pé kí ní ọ àwọn àfáà wa tí wọ́n sọ fún ọ wípé ó yẹ kí ó jáde látẹnu ọ̀hún sáárọ̀ gẹ́gẹ́ bí àwọn àpá wa gẹ́gẹ́ bí wọ́n ti sọ wípé torí pé sáárọ̀ ní ọ̀dẹ̀dẹ̀ máa gbọ́ látàrí àmẹ́bí Ibrahim inú ilé tí ń gbé nìyẹn inú ilé tó wà nìyẹn ọgbọ́nà ti máa gbọ́ pé nípa kúdúrẹ́tùlọ́ agbára ọlọ́run ọba ló jẹ́ kó tóbi ọwọ́ ti máa kọ̀yẹ kí mú kan bá ń kọ̀yẹ kọjẹ́ pé yóò tún wá jẹ́ èèmọ̀ tó bá tẹ̀ wá jẹ́ èèmọ̀ fún ìtọ́jẹ kó sì gan-an òun náà ní pé ó jẹ́ ẹni tó ṣàwọn tó ní ìlú sọ yìí. ẹni pé ṣé wọ́n wá fún yàn ní òròyìn sí pé nǹkan kan ṣẹlẹ̀ sí ọ ó jẹ́ oríire fún ẹ̀ ìgbésọ́lá máa sọ pé yóò ṣẹlẹ̀ sí nígbà tó ti ṣẹlẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run ìparí lọ́dọ̀ ti ṣẹlẹ̀ ní òun gẹ́gọ́ ọ̀dọ́ ti ọlọ́run ṣùgbọ́n ìṣe tí yẹn irúṣe tó ṣe ìkọ́ni ọmọ wa lọ́dọ̀ wa tí àwọn apariwo kéré ìbáraẹ̀ náà ti máa pariwo òṣùlù pẹ̀lú ọ̀rẹ́ dáná mọ́ ní bẹ́ẹ̀ tí wọn kan bá tẹ́lẹ̀ tó orin kan bá dé kí láyọ̀ wọn ṣe wọn lọ wó ẹlòmíì kan tún lè máa fa sọ yá mọ́ra rẹ̀ láà nítorí tó rí ẹni kí ni ó dé pọ̀ ẹ tẹ́kì ó lè pàṣọ máa yàrá ìtòrí pọ̀ ìpẹ́kì olóò sì máa sọ àwọn ọ̀rọ̀ kan jáde ìtòrí pọ̀ ìpẹ́kì ọ̀rọ̀ jáde àti ìṣẹ́ tí tó bẹ́ẹ̀ ṣe ni o àtọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sọ ni o ọgbọ́dọ̀ kọjá kó sọ ìdí mo sọ ẹ̀ sọ wà á náà lọ́wọ́ Allahu akbar tó bá gbé orin bá ní fún kọ́ntọ́mẹ́tì ní ọ́ So ilé yìí kọ́sì tó gbọ́dọ̀ jẹ́ ìtòwàkúwà. Àwọn afáà wa ní kó ní wa pé wọ́n sọ fún pé àkàjàbí náà. Àkàjàbí náà min amrillah. Wọ́n ní tí ah, wọ́n fẹ́ máa ṣe máa min amrillah ọ̀fẹ́ máa ṣe máàmùrù láti bí ní kí ni ó bí kúdì rọ̀tí láti ọ̀fẹ́ máa ṣe máa kí ni ó agbára ọ̀nà pẹ́pẹ́ kò ní ìdí kọ̀nà kọ̀nà òdíje kí ni ó ojúkẹ́lẹ̀ ìjọba gbé ámùrù inú kẹ́lá lórí kí ni ó ìtumọ̀ rẹ̀ pọ̀ nínú kí ni ó inú àtàjà ní ìdàbí ìjọba kí so isi báàmù tí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ ń bẹ̀ yẹ kí wọ́n ní bọ́mọ̀ sí mọ̀ní wọ́n ní bọ́dá wọn náà wọn ò ní kéèyàn ọmọ ṣe máa ti tóbi ọlọ́run ọba ẹgbẹ́ ẹni sẹ́yìn ọlọ́run yẹn má ṣe máa tóbi ọlọ́run kan náà sọ yẹn so yẹn ni pé ọfẹ́ máa ṣe máa pẹ̀lú ṣe sí tí ọ̀yẹ́ kó ó kò fi ṣe máa yóò ṣe máa títóbi tó lè ṣe ìmọ̀ ìṣòkè ọlọ́run yóò ṣe tí yóò bá ṣe yóò ṣe ìmọ̀ rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n gbà ṣe ìmọ̀ rẹ̀ ní kíni o subhanallah Allahu akbar alhamdulillah lẹ́yìn wá gbà náà òun náà ni wípé lára nǹkan tí Islam wá kọ́ wa tó rí ọlọ́run ọba tó bá ti dé Islam òun ni ó kọ́ wa tó rí ọlọ́run ọba tó bá ti dé ìsìláàmù kọ́ wa wípé ká tún ṣe nǹkan kan yàtọ̀ sí gbólóhùn tí mo sọ yìí tó rí ọlọ́ba tó yẹ̀là ń pè ní sùdúdù ṣùk ṣùgbọ́n eléyìí kò sí lọ́dọ̀ àwọn tó ṣáájú lọ pẹ́pẹ́ lọ́wọ́ àlọ́lọ́ àwọn tó ṣáájú lọ ni ìgbà tí wọ́n fún àmẹ́sì Ibrahim gan ní ìròyìn náà olófòrú kalẹ̀ mo sọ fún ìyàtọ̀ ọba jẹ́ nǹkan tó jẹ́ wípé ọ wà ní yọ jẹ́ nǹkan tó jẹ́ wípé wọ́n jẹ ká mọ̀ pé adébí Ibrahim owó lulẹ̀ owó ìkanlẹ̀ ó sì fi dúpẹ́ fún ọ̀dọ́ wọn bá ṣùgbọ́n ṣùdúrù ṣúkúrì ọwọ́ fún àwàdà adébí ṣùgbọ́n tí a bá fún ẹni ròdùn nínú ẹ̀dùn gáà ó kàn lọ ó sì àwọn àkìdá ó sì lọ fún tó bá torí kálẹ̀ tó gbòmí ẹ̀ padà bá ní nínú ní kankan bí mi. Èyí pé bóyá oúnjẹ máa tàkà ọ̀sán gbà tó fún ìkànnì rẹ̀. Ó kàn sí àwọn àgbà wà sí ilẹ̀ ọ̀lẹ̀ ilé wà sí kí ni ọ̀nà fi orí kalẹ̀. Ẹ̀rí àdìsí abẹ́ kàfọ́ àyè àdìsí àlùbárọ́ gbọ́dọ̀ ká ìṣẹ̀lẹ̀ àdìsí abẹ́ kàfọ́ àyè àdìsí yìí gẹ́gẹ́ bí àwọn àfá gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wọn irú rẹ̀ náà ó wà nínú àbùkọ́rí ṣùgbọ́n ìmọ̀ àbùkọ́rí wọn ò gbà débi pé ọ̀rọ̀ tí wọ́n gbà wá nínú àdìsí náà àwọn a máa gba ọ̀rọ̀ wá nínú àdìsí nígbà míì tó jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n gbà wá nínú àdìsí náà ọ̀rọ̀ yẹn ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ wípé wọ́n á rọra gba ibì kan wá níbẹ̀ wọ́n lè mọ́ gba gbogbo ẹ̀ wá dé ìsàlẹ̀ ó lè jẹ́ pé báwọn ti gbà nìyẹn bí ẹni tó kà fún wọn ó lè kà fún wọn nìyẹn tó wá jẹ́ pé ẹlòmíì tó wá gba ló àdìsí yẹn wá òun ọwọ́ agbọ̀n ní ìsàlẹ̀ ó jẹ́ àwọn afárá wa gẹ́gẹ́ bí abìmọ́ àlùbáyé àti gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa òun náà ní pé àdìsí yìí ṣẹ́ntù bùkọ́rí ọ̀rọ̀ wà ìyẹn ni pé tẹ́lì tí bùkọ́rí ti gbà wá òun náà ni wọ́n ti gbà wá ọ̀rọ̀ yẹn wá lọ sísàlẹ̀ ọwá dísàlẹ̀ bẹ́ẹ̀ nínú kọjú náà ṣàlàyé fún wa ní ìdáhùn náà lọ́sọ̀kùn àrí pé àdìsí wà àlàáṣẹ́ sí ìbọ̀kọ́ yẹn náà ní àdìsí káwọn aṣọ ìgbẹ́ tó wà ń bẹ̀ àwọn tó ń jẹ́ àwọn àbùdá wọn ta Islam wọn wá kọ ìwà bánàbí pé àwọn èèyàn tí wọ́n jẹ́ àbùdá ní wọn ta Islam bí wọ́n ti ń kàwé yẹn bánàbí báyìí kọ́ọ̀rọ̀ sáà jìdá súnmọ́ ọ̀pọ̀ àwọn wọ́n ti ń kàwé yẹn fánà ànábì ń wólulẹ̀ ó sì ń forí kalẹ̀ bàbá asàlámù aláàmùdán asàlámù aláàmùdán àdúgbòbẹ́ ọ̀rọ̀ ọlọ́run kò máa bá ìran àmùdání lẹ́ẹ̀mejì àdúgbòbẹ́ tó àdúgbò yóò fi jẹ́ mọ́lẹ̀ èyí ìfẹ́sí àdúgbò ó tún wá wà ní àdúgbò àbí bákẹ́wàá ìtọ́jọ́ wípé ó fi ìmúlẹ̀ yọ́lọ́ àbìjáàbù nínú àmájá tẹ̀lé ní wà mùsùlùmí máa mú àṣà. Wọ́n náà ni wípé òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba ìlàjá àwọn tó bá lé bá àlámàrí kàbọ́jẹ́gbẹ́ ìdùnnú Àwọn òṣìṣẹ́ ọbí ròdùnnú. kọ́lọ̀ sáàgìdá ṣàkírọ̀ nìlá yóò wó lulẹ̀ yóò wó lulẹ̀ ṣàkírọ̀ nìlá yóò wó lulẹ̀ ṣàkírọ̀ nìlá ẹ̀lọ́ ibi tí ni ó yọ́ máa jẹ́ ẹni tí dúpẹ́ fún ọlọ́run ta ṣòlọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ òun náà ní gbé káwa mùsùlùmí ká bá ní tó dùn máa wà ní káwó lulẹ̀ ká tó fẹ́ fọ́lá wọn bá ìṣesí dáadáa òun ni lọ́nà ìfọ̀sọ̀rọ̀. Táwọn sọ abáfẹ́ra rẹ̀ ti ṣe. Mo jẹ́ pé káàbù mọ́ mọ́ ni nígbà tọ́lọ́ wọn bá gba túbá lọ́wọ́ rẹ̀ àtàwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n sọ fún wa náà ní pé sí ọ̀rọ̀ ilé wa àbọ̀kọ́ ní ọ̀wà ní mùsùlùmí. nígbà tí information tó wọ́n fa mùsáìlà mọ́tò kàdá nígbà tó dọ́dọ̀ àbúbákiri ìjọba àbúbákiri ṣe náà ní jẹ́ òfò ìkàlẹ̀ ọlọ́wọ́. Ali kí o sí èlòjì mẹ́ wọ́n sọ fún wa wípé nígbà tí Ali bá àwọn tí wọ́n jẹ́ àwọn akọ̀wárí tó bá wọn jà Adébítẹ̀kì sọ́lẹ̀ ẹlẹ́rìí pé ìtẹ́ẹ̀sì káwọn àfọ̀wárí dìmọ̀. Òun náà ni wípé láàrin wọn nípàdé bá pa wọ́n sílẹ̀. Ẹnìkan wà tẹ́ ń pè ní Yú Sùdájíàkì. Yú Sùdájíàkì ó pẹ̀lú gẹ́gẹ́ ní òkú Sùdájíàkì. Òkú Sùdájíàkì àgbàjẹ̀ torí pé apá rẹ̀ báyìí níbi apá kan báyìí níbi òkè apá rẹ̀ báyìí bí ọyọ obìnrin ló ṣe rí torí ẹ̀ ọ̀nà fi èdè ìlú sùdá jẹ àjọ àríkẹ́ bá pa wọ́n lẹ́yẹ ẹ bá nínú wọn lẹ́gbọ̀n pé àwọn ni ẹ bá ọkùnrin kí jẹ́ kí ló rú sùdá jẹ àti ẹ̀bà láàrín wọn ìṣọ́lọ́wọ́ bá ní àdúwà sọ ẹgbẹ́ ìlẹ̀kẹ́mìsù fi yìí a lè ní ẹwà láàrin wọn ẹni tí ó nírú pípà yẹn ẹwà láàrin wọn wọ́n wá wá wá òòrùn náà láàrin wọn tó gbé òkọ́ mọ́ jẹ́ pé àwọn tó wùn bá yà kí táwọn o tí wọ́n dákàtí sọ bọ́lẹ̀ ní tó gbé dáa pé àwọn ọkọ̀ wá rí jù ní ah! wọ́n ti à ẹ̀wọ̀n tí òun bá yà àdámẹ́sì sọ pé owó bẹ́ẹ̀ lówó ti bá wọn jà ọlọ́tara bẹ́ẹ̀ ìṣesí àwọn atara jẹ́ mùsùlùmí ọ̀rẹ́ àdúgbò tá a bá ti rí a sì máa rẹ̀ ẹ̀ àti ọ̀hánù kàṣẹ àwọn àpá kàṣẹ tí mo rọ àlàáfíà àwọn gbọ́dọ̀ yìí ìṣesí òdìkà àdékèké ọ àforí kalẹ̀ fún ọlọ́run àti àwọn àpá àti àforí kalẹ̀ fún ọlọ́run. tó eléyìí ìforíkalẹ̀ yìí ọ̀jẹ̀ nínú ìṣesí ṣùgbọ́n àwọn tó sáájú lọ wọ́n ti mọ̀ pé gbọ́dọ̀ dá àwọn sọ ọlọ́rọ̀ sí wọn òun náà lè mú ọmọ dáa sáárọ̀ wí ìṣe tí obìnrin tó gbé òun náà náà tó wá bá wípé kí ni ọ̀rọ̀ wọ́n ní àtàjàbí nàmì ní amúrìlá tí wọ́n fẹ́ máa tẹ̀ náà amúrìlá ì tó ọbẹ̀ máa lá agbára ọlọ́run ni tó fẹ́ máa tẹ̀ Wà á tún lọ́ọ̀yì wà Rahmatullahi wa barakatuhu alaykum alàlùbẹ́yìn. Ìtúmọ̀ sí àwọn tó jẹ́ àwọn àfáà wa tí wọ́n túmọ̀ fún wa ní ibi. Ìtúmọ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n jẹ́ kóró wa ní ibi ìgbẹ́ àwọn màláíkà wọ́n ṣàdúrà ní orí túnmà rẹ̀ rahmatullahi wa barakatuhu alaykum alàlìbẹ́ẹ̀tì alàlìbẹ́ẹ̀tì tọ́ ìyẹ́ ẹ bá ti jẹ́ ìyàwó fún yàn òun ti fi kí ni ọ̀rọ̀ alàlìbẹ́ẹ̀tì alàlìbẹ́ẹ̀tì tọ́ gbogbo àwọn tó bá tí wá jẹ́ wípé ilé àwọn ànábí ọlọ́run wọ́n ti wá ilé kí ni ọ̀rọ̀ àwọn ànábí ọlọ́run àtànábí ọlọ́run àtìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ tí wọ́n bá jẹ́ ìjọba fún ọlọ́run gbogbo wọn pátá yányán wọ́n máa jẹ́ kí ni ọ̀rọ̀ ààrùn ìgbẹ̀yìn àwọn àṣàlàyé àwọn ìgbẹ̀yìn ìmọ̀lọ́wọ́ kan wà wọ́n sọ pé ẹ̀yin tó jẹ́ wípé inú ilé ànábí ọlọ́run ọba

nígbàdá ń sọ yìí Ismail tó ti wà wọ́n tó fún onírò Ismail Ismail ti kíni ó ti wà ó wà ní kíni ó ààrẹ tẹ́lẹ̀ ààrẹ fún lọ́wọ́ mi gbogbo ní lọ́pọ̀lọpọ̀ ìjọba ní ti ráì so láàbá ọgbà ibé alákọ̀ọ́kọ́ tó wà ní ìrírí pé àwọn màláíkà wọ́n ń ṣàdúrà fún wọn ìtumọ̀ mẹ́ta ní ìwọ̀n ìtumọ̀ kan ní òsò mọ́jú ìtumọ̀ mẹ́ta ìtumọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ ní ọdí òsò mọ́jú ọ̀rọ̀ máa sọ mẹ́ta ní òwò aláìjọ ń gbọ́lù sọ alákọ̀ọ́kọ́ ni wípé wọ́n gbà ìgbé wọn ń ṣàdúrà fún wọn torí pé ní èdè lárúbáwá ọ̀nà tá a gbà ṣàdúrà fún yàn ní èdè lárúbáwá ọ̀nà mẹ́rin Bàbá ń gbà ṣàdúrà fún yàn ní èdè lárúbáwá ọ̀nà mẹ́rin ọ̀nà alákọ̀ọ́kọ́ kalókì ìrìnàjì kalé rọ̀hìmáhù lọ kalé rọ̀hìmáhù lọ kalókì ìrìnàjì ọ̀nà ẹlẹ́ẹ̀kejì kaló àdìsílú àdìsílọ kàṣọ ń gbé yẹ̀rì hámòhù lọ sọ àmọ́ ìrìnàjì lọ rọ̀hìmáhù lọ àpọ̀lọ́sọ̀bà yẹ̀rì hámòhù lọ àpọ̀lọ́sọ̀bà ẹlẹ́ẹ̀kẹta kálọ àti kálọ fíìlúlẹ̀ amọ̀rì kálọ fíìlúlẹ̀ amọ̀rì aláàbùnmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin kálọ àti láti àdìsí rahmatullah alayhi so àwọn akáwà gbá ìgbé ìbílò àjọ àgbẹ̀yẹ wọn ní ìṣàkùnrin àwọn màláíkà sí kí ni wọn wọ́n ṣàdúrà fún un. Ṣé Rámátù lọ́yí wà bára gáàsù? Rámátù lọ́yí wà bára gáàsù wà lẹ́yìnkùn àlàlùbẹ́rẹ̀. Ọlọ́run kó bá kẹ́yìn, ọba kó bá ṣàgbáríkà fún yí, yá àlàlùbẹ́rẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ jẹ́ kí ni ọ̀rọ̀ yàní pé yàní pé ọlọ́run kó bá ìyẹ́rẹ̀ àmúlọ́ọ̀hún àdéhùn ìyẹ́rẹ̀ àmúlọ́ọ̀hún kí ni àdéhùn àdéhùn. wọ́n náà ọba tó bá jẹ́ kí ni ó lọ́ba kẹ́yìn ẹ̀yìn tẹ́ jẹ́ ìdílé àdéhùn ọ̀dọ́ ẹ̀yìn tí a kà mọ́ kí ni ó ara ìdílé àdéhùn ọ̀dọ́ ṣòlá gẹ́gẹ́ ìtọ́wà ní ni pé àwọn màláíkà wọ́n ṣàdúrà fún kí ní ọrọ̀ wọn wọ́n ṣàdúrà màláíkà ṣàdúrà òtútùmọ̀ alákọ̀ọ́kọ́ yìí ìṣẹ́lẹ̀ kejì tí àwọn afá wa tí wọ́n túmọ̀ rẹ̀ sí ṣùgbọ́n òun ní nǹkan kan tí ọ̀gá wọn ní àá wọ́n ní ìtàmú abọ́ àbí ìní ìmà tó wà jẹ́ pé kọ́bárù ní rámàtúlá yẹn tó àbí ìní ìmà ìdẹ̀kùndá amúwábọ̀ yìí ìdẹ̀kùndá yìí ni ọ tá amúwábọ̀ yìí rámàtúlá ìkẹ́ ọlọ́run wà bàràká àti ù àbáríkà ọlọ́run ilé yìí ìkẹ́ ọlọ́run Ọjọ́ ọlọ́ ni lé yí lórí. Àwọn bẹ́ẹ̀ ìfẹ́ jẹ́ kí yọ ara mi ìgbẹ́jẹ́ fi àgbẹ̀bí ọ̀sán. Ṣùgbọ́n àfọwọ́ pé ọ̀sẹ̀ pàtàkì bá máa ọ̀bàrà káàtù ó ti ní jámù ìṣe. Ọlọ́run rẹ̀ máa rẹ̀ yẹn sọ máa ní a máa ní kẹ̀kẹ́ pé a ti fi kìrìtìsáìsì. Ààrẹ ìdẹ̀kùn tó wó ìlò ìjọ ọlọ́run ló fájẹ́ àwọn àgbáríkà ọlọ́run yìí. Ẹ̀rọ pé nínú àlùbáríkà ọ̀rọ̀ tó yáàmù yẹn lè mọ́jẹ̀ kárí fẹ́ túmọ̀ rẹ̀ báwọn. Wọ́n kò fẹ́ sọ̀rọ̀ rẹ̀. Lọ́yẹ́ bí ìtumọ̀ ẹlẹ́kẹta wá wá. Sọ yẹni pé àmùsáálú àbíyè rè. Ẹ̀sìn ìlú àwọn abẹ́rẹ́ ni pé irú àwọn ẹ̀jẹ̀kù báyìí. Tọ́pọ̀ báyìí. Tí èyí fi ẹyọ kan mẹ́yìn. Rọ́ọ̀mù tún lọ́ọ̀ wàbàràkáàdù gínà àlẹ́ìkùn Ìkẹ́ ọlọ́run ni ìrọ́pọ̀ lọ́wọ́ bá ní ìdẹ̀kùn ẹ́sìn tẹ́ fún ìwọ̀ alátẹ́yìn, ẹlẹ́gbẹ̀kùn tẹ́ ọdún náà wí lọ́dún tẹ́ fún iná. Tọ́ ọ̀bàràkáàdù àlẹ́ìkùn àdàlẹ̀. Ìkẹ́ ọlọ́run ni ọ̀gbẹ́nà tí wọ́n wà bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà wà ní wípé kí lọ́wọ́ á dé lórí jẹ́ pé rámọ́tò lọ́ọ̀dì òun tó wá lọ jẹ́ síngúlà tó àbàràká tó wá ń tè kíbi rọ wọ́n jẹ́ púrà afáwọn àjọ àìsànkọ́ ní ìjà òjì ọ̀rọ̀ inú ọ̀gbọ́n tọ́rọ ìjà òjì yá tó ọlọ́kọ̀ san àfáwọn ní ẹ̀sán ìrìn òun náà ní pé àwọn inú tí àwọn bàbá àgbègbè fàwọn àti Wọ́n sọ pé wọ́n ló jẹ́ pé a sọ pé àsàlámù aláìkùm wa rahmatullahi wa barakatuh. A sọ pé àsàlámù aláìkùm. Àwọn ní síngúlà àsàlámù aláìkùm. Àwọn ní jámù. Bàbá Adébí àní wa rahmatullahi àtúwárí kí ni ó síngúlà. Bàbá Adébí kí ni ó wa barakatuh. Àwọn àmọ́ wá ní kí ni ó àwọn inú ọ̀rọ̀ tí wọ́n sọ òun náà ní ìfẹ́lẹ́ nípa àsàlámù wọ́n ní masida ní àsàlámù torí ẹ̀ masida ní àìrí sí ìsọ́jú mùsàlùmá àìrí sọ́jú kí ní ọ̀rọ̀ ìyàmùkù àgbàtà bá tó gbé lọ sí ìyá masida yìí tó bá ti di márùọ̀ ìgbà náà ló tó máa di ká tó máa ká torí ẹ̀ wọ́n ní masida ní àsàlámù.

àwọn tó bá jẹ́ àwọn tó bá ń parí pẹ̀lú dáàbá ẹjúwe dábà á ṣe masdari tẹ́gbẹ́ wọn ò kì í ṣe masdari mọ́rọ̀ bí wọ́n ti wà yẹn síngúlà wọn ó máa ń wà mọ̀dìlúrù mọ́fúlọ́tì ní àkítàrù ní mọ̀dìlúrù ìjàmù ẹ̀rọ ìjẹ́ rọ́fúnmá kí wọ́n máa jẹ́ kí ni máa ń fún wa ó máa ń lágbára jù kí ni ooo wọ́n wá máa kìdí wa wọ́n ní wọ́n ní fàlìlá ìkún fàlìlá ìlú jàtú àlẹ́bá ìkún fàlìlá ìlú jàtú ọlọ́run ọba ló ní àlìhú jájú àlìbá wọ́n ní kílẹ̀ tó máa ń pẹ́ àlìhú jájú ní fàlìlá ìlú tó ń gbé síngúlà àwọn tó níta yẹn a máa wà kíni o a máa wà áfúláwù ìgbìyànjú ráhámà tuntun lágbàájú kí lọ́wọ́ pé ráhámà tó máa wà pẹ̀lú wa wọ́n ní ọ̀bánà àfihàn àfìdúnìyà àṣàyàtà wọ́n fi lẹ́ àkírọ́tì àṣàyàtà kí ló sọ wọ́n pé àṣàyàtà wọ́n ní àwọn kan ìgbàgbà síngúlà máa jẹ́ kí ní ọ pẹ̀lú ẹ̀rọ parí pẹ̀lú dáa síngúlà rẹ̀ máa wà ábúdágù ti sí ní ọrùn ìdé ìwọ̀n ní ká ọmọ ọmọ fún wa lọ́rùn wọ́n wá ní ìdọ́tò wá fà ní ti bárọ́kà ní wípé ẹ̀rí bárọ́kà ní ti o orin o tí ń kéwọ̀n lè bá àti gbé ẹmù lẹ́wọ̀n pé orin tí ń tẹ̀lé kí ní orin àti kéwọ̀n mú wá ní ìjàmù orin so láti lè jẹ́ dàwáàmù yẹn kó lè mú kí ní o dàwáàmù yẹn wá torí ẹ̀ wọ́n wà wá ní kí ní o gbogbo kí ẹ̀jọ́ náà tó yẹ làwọn ọ̀sìn ìgbà pé wáìkì àwọn amátúndà ẹ̀ wá ní ṣe ìgbòlá tí wọ́n wá ní náà lágbàrá bẹ́ẹ̀ òun náà ní jẹ́ rahmatullahi rahmatullahi wa barakatuhu alaykum tó ọmọ ilé àwọn arú àwọn àjẹ̀kùn báyìí ìkẹ́ ọlọ́run ló jẹ́ àlùbáríkà ọlọ́run ọba ló jẹ́ lẹ́yìn lórí ààlà ìgbẹ̀yìn ààlà ìgbẹ̀yìn so ẹ̀lùgbẹ̀yìn báwọn báwa wọn ti túmọ̀ rẹ̀ ṣùgbọ́n ibi alákọ̀ọ́kọ́ òun ilé ìdílágbára nìkan túmọ̀ ẹ̀ ní túmọ̀ àdúrà òun ló súnmọ́ ju tó ń gbé àníkẹ́ kìdírù kankan láàrin ni ó àníkẹ́ kìdírù kankan níbẹ̀ rárá kápá bí àwọn màláríkà wọ́n jẹ́ kí ni ó wọ́n ṣàdúrà òun àníkẹ́ kìdírù gbẹgbẹ́ ó gbẹ́dẹ̀ lágbára mu ó dẹ̀ lọ jẹ́ẹ́gẹ́ lọ́kọ̀ wá dákọ́ sí ètò ẹgbẹ́ tó ju òun So a third one, kò ní kí ni o ọ̀tá fún bá ìtumọ̀ rẹ̀. Ọ̀tá fún pé àti ní kí ni o àìtumọ̀ rẹ̀. Ó wà ní ìjọba náà ti jẹ́ ní àbá ti mọ nǹkan tó jẹ́ mú búdàrà, èyí mọ́ mi ṣe rẹ̀ kan. Ìlú màálù, mú búdàrà àǹtà afẹ́ mọ̀ ni. Bọ́dá bá ti sọ̀kẹ́ bẹ́jẹ́ mú búdàrà, ayé ti káyọ̀ wá sí kí ni o, káyọ̀ kọ́ síbẹ̀, ọbẹ̀ fáwọn ọmọ níṣẹ́, ọkọ̀ tọ́pìkì síbẹ̀ lórí àlùfáà nínú. nítorí ẹ̀sọ́ ní pé àlùmọ̀ọ́dún tọ́pìkì òní ní àìfàáì kò bá ní ọjọ́ àfẹ́sẹ̀ wàhálà náà ní àlùmọ̀ọ́dún tó wà lédè lára wípé tá a bá ti mọ̀ mú fúta àtẹ́gídá àlèbáyé tó wà nínú ìjà wá ọlẹ́tọ̀ọ́lẹ́ torí ẹ̀ látara bẹ́ẹ̀ kò sí lóko ló gbà pé ká tún máa ẹ̀lẹ́ẹ̀kẹ́

ibi tó jẹ́ wípé wọ́n ti ń sọ̀rọ̀ ìyàwó àrábì Ibrahim sáárọ̀ ogẹ́gẹ́ ni ọ̀rọ̀ yìí kọ́kọ́ ti kí ní o ló gbé sínú kéèyàn wá sọ wípé ìyàwó ànábì ò sí nínú alùlùbẹ́ nǹkan táwọn ṣe àgbẹ̀gbẹ̀dá nínú wọ́n ní ìyàwó ànábì ò sí nínú kí ní ẹ̀rí wọn àṣẹ̀mọ́ ọmọ náà láti tó kà fún wa kí àwọn náà tí a tún lè bá àjẹ́ ẹni tí ó gbọ́ ìdí wọn sì sọ ẹ̀rí wọn dábàá nínú tìrìmìtì a máa bá ń bẹ̀. sọ ẹ̀rí wọn náà ní wípé nígbà tí áyà sọ̀kalẹ̀ alábọ̀ àmì sọ́tò àdúrà ìnáwó yorì ìdò lọ bí yóò ti nígbà àrùn gómọ̀ lórí ààlà ìgbà yìí yóò tọ̀ ìrọ̀ tó kẹ̀kẹ́ ìrọ̀ ọlọ́wọ́ bá ń bẹ̀rọ láti ṣàfọ̀mọ́ yín láti ṣàfọ̀mọ́ láti lè mú kó fún yín ìjọ̀tí èyí tẹ́ jẹ́ aláìbẹ́ẹ̀tì wọ́n ni tọ́ ọ̀rọ̀ ọlọ́fẹ́ ṣàfọ̀mọ́ yín tẹ́ yẹn ẹ̀rí ayà gẹ́gẹ́ bí wọ́n fún àbí sálámà ọmọ àbí sálámà sálámà àrẹ̀bí ní fi bẹ́ẹ̀dì omi sàlámà tàbí wọ́n sọ̀kalẹ̀ ní omi sàlámà níbẹ̀ rákà pé àwọn ọjọ́ pé nínú ilé ìjọ náà Fátímà wà bẹ̀ rákà sọ pé àdébí pé Fátímà wà Hasan wà Hussein ó pe Fátímà ó pe Hasan ó pe Hussein àmẹ́bí wa mú aṣọ rẹ̀ ọwọ́ àjàmú Ali ọwọ́ lẹ́yìn àmẹ́bí aṣọ náà wa ní súnmọ́ kọ́ra ààbùlá yìí àlùfẹ́ yìí àwọn wọ̀nyí ó àwọn ará lè gbìyànjú wọn sọ̀fà á lè bọ́ á ní òmùrí á ní òmùmọ̀dé mú kú òfun wa ìdọ̀tí wọ́n yọ bẹ́ẹ̀ wọ́n tọ́ lílù tẹ̀sí ọlọ́run máa wọn. ụmụ Salama náà. Oh, Salama sọ báyìí pé wà á nàbà wà mú ya Rasulullah. Ebi náà wà pẹ̀lú nwa ya Rasulullah. Ìjọba bá ní pé a ń kí àlàmàkà ìrẹ́ o, a ń kí àlàáyé tiẹ̀ wà á ń rẹ̀ àwọn àrẹ́bí ò dápọ̀ mọ́ inú àsọ̀lù àrẹ́bí ò dápọ̀ méjì tó lọ́fẹ́ nígbà adájọ́bí ń sọ nígbì ní ọ Fátímà nìkan àti adam àti olùsẹ́yìn àti ali àti gbogbo àrọmọdọ́mọ àwọn yẹn lọ sí sálẹ̀ àwọn afọ àwọn sọ wípé ẹ̀sìn gbọ́yé ni ẹ̀wọ́n ti náà sùn gbọ́yé

ọwọ́ àtàtàyẹ ní wọn pé wọ́n pé kí ní ó wà nínú àrùn Ọlọ́kàrà bẹ́ẹ̀ eléwà jẹ́ wà láfáwọn ṣe à ìrìnlẹ́mù. Orí ìdàgbọ́ ọdún ọdún ìdàgbọ́ ọdún ọdún Àwọn tó máa jẹ́ ààrùn ìgbẹ́ gbogbo àwọn ìyàwó àmì wọ́n máa jẹ́ kí ni ọ ààrùn. Wọ́n máa pín ikọ̀ márùn-ún olóko sínú kí ni ọ̀rọ̀ àlùfẹ́ àdìwájú bú àwọn ìwádìí wá lórí jẹ́ àtùrù àwọn àrọ́ ọmọdé ọmọ àdébí wọ́n bá nu áàṣì àwọn àbànú áàṣì wọ́n máa jẹ́ jùlọ wọ́n máa jẹ́ bánú áàṣì alìgẹ̀tù wà ní kíkọ́ tó wà bánú الذين يربطون ومواعيدهم ومواعيدهم So, mo tí mo máa kàrà ìta náà á ṣe oníṣàlàyé ẹ̀lọ nínú lẹ́jọ́ ọ̀pẹ̀lẹ̀ ìdí kan lọ́jọ́ rẹ̀ àti àwọn ọmọ tó ń gbogbo ṣàlàyé díẹ̀ nínú lọ́jọ́ ìṣẹ̀lẹ̀. So, wà mọ̀ wà ní àdọ́rin tó wá jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ lábẹ́ wọn tí wọ́n gbọ́kùn lọ́rùn wọn tí wọ́n wà pẹ̀lú akáwọn wọn wà lókè ní ọ̀rọ̀ àwọn.

àdìsọ fẹ́ wá àbàmì sọ̀rọ̀kì wà ìdí wá àmì àbẹ̀rẹ̀ fún àgbàláyé ẹni ìlú àmì sọ níbi wá ní àwọn màláka wá ní ìjọkù torí bí ọlọ́run ọba àbí yóò àbí ìdúnlọ́lọ́ ọba dáa mẹ́rin nípa irú bí máa nàmà fún Bàjí ọba dáa máa gbẹ́gà ọlọ́ọ̀pàá irú bí máa nàmà fún ọlọ́ọ̀bá máa mú dún ọ̀rọ̀ ọba náà ma ń yìn gbogbo ọ̀dá pẹ̀pẹ̀ yìí ní èrè ọgbọ́dọ̀ dúró ọ̀rọ̀ gbogbo gbogbo bẹ́ẹ̀dì máa yìí ẹ ma rí gbogbo ọ̀gá ọba káà máa ń gbéga lọ́lọ́run ní gbogbo ọ̀gá tí gbéga rẹ̀ ọgbọ́dọ̀ dúró gbogbo máa ẹ rí gbogbo tí ó àbáríkà ọlọ́run ọba ìfẹ́ ọlọ́run oore ni ṣùgbọ́n àbáríkà oore tí lékún ti tó wá lẹ́yìn oore oore náà ló náà ṣùgbọ́n oore ẹgbẹ́ nínú oore lékún tó wá lẹ́yìn ìdí náà tó wá lẹ́yìn àtọ̀mọ́ àgbé báràkà ó tún gbé kí ni ọgbọ̀ ọgbẹ̀ ẹran àmà ọgbẹ̀ ìsìnà kàyàn ọgbẹ̀ ẹran àmà ìsìnà kàyàn ọ̀tún jẹ́ oore tí wọ́n jẹ́ kí ni oore ó jẹ́ àgbẹ̀ Àyà yìí, kí ni àǹfààní tí ah, a ṣe nínú àyà yìí? Òun náà ni wípé ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tí Mùsùlùmí bá fi ń ṣe ìmọ̀ nípa títóbi Ọlọ́run. Ìdí òfin máa ṣe ìmọ̀ náà ni oṣù Subhanallah, Tasbihullah, wa Tamjiduhu, wa Takbiruhu, kò sí Allahu Akbar wàtàhìnjù ó lè fi fi lọ alhamdulillah báyìí lẹ́kọ̀ọ́ orí fún mi ó lè fi ṣe sùjúdù náà ẹwọ́n ìgbà náà ilé àwọn ànábì ọlọ́run wọ́n máa ń pè ní kíni o wọ́n máa ń pè ní bẹ́ẹ̀tì náà máa ń pè ní àwọn tí wọ́n ń pèbè wọn jẹ́ àdùnbẹ̀rẹ̀ tó sọ ilé ìkẹni ilé àgbáríkà àrígbẹ̀rí jẹ́ ẹ̀rí pé ìparí sára náà òun náà di bàbàràká náà a sì tún rí àǹfààní bẹ̀rù pé àwọn àyàwó àwọn ànẹ́bí ọlọ́run àwọn ní nọ́mbà wán lọ́kọ́kọ́ wọn ní kí ní ọ àlùfẹ́ ìgbòrè ó gbogbo àwọn nọ́mbà wán lọ́kọ́kọ́ wọn ní àlùfẹ́ so a àwọn fẹ́ wọn màlá kíkà àwọn náà máa ń ṣàdúrà fún àwọn tá obìnrin nìyà màláìka ṣàdúrà abẹ́ẹ̀kọ́ ni ní so àwọn náà wọ́n ń sọ fún àwọn tá obìnrin pé orí Níwọ̀n ìgbà náà, ayà tó tẹ̀lé tó jẹ́ ayà 74. Òun náà ni pé Bàlámà dáàbà án ìbẹ̀rọ̀ ìmá àjọ. Nígbà tí ìbẹ̀rẹ̀ tó jẹ́ nǹkan tó jẹ́ wípé ó wá lọ kúrò àdájú ìbùràhìm nítorí ó kú lọ́dọ̀ àdájú ìbùràhìm nítorí ká máa pèsè ìlú dáàbà ìyá lọ nǹkan tó jẹ́ pé àfi ojú nínú àkọ́bá kú lọ́dọ̀ èèyàn náà tó àfúnilò ìlú dáàbà pẹ̀lú èyí ṣe tó bá wọn lò káwọn lọ nítorí bóyá ẹ̀ màjáde àbíkọ́ máa sọ̀rọ̀ àkíńtì ọ̀rọ̀ ẹ̀kọ́ o lórí tó ń lè lábá rẹ̀ wọ́n lò fún pé ìwọ̀ gàdá dá àbá ánìyí sọ dá àbá ánìyí sọ ìkẹyẹ kú lọ́dọ̀ rẹ̀ náà fẹ́ fẹ́ kàdá àlùfòjú ọlọ́mọ dá àbá ánìyí sọ̀rọ̀ sí ìmọ̀kọ̀ọ̀fọ̀ nígbà tí ilẹ̀ tó kù lọ́dọ̀ ìmọ̀ràn àárín níbẹ̀ náà wípé àkọ́rán ìtẹ̀lẹ́yìn nínú ọ̀ràn wà lọ́wọ́ sálẹ̀ ìfìkìsì vocabulary ara dáadáa tí wọ́n ìta tó jẹ́nu ó tún máa ràn wà lọ́wọ́ kálẹ̀ ìfìdíò kálẹ̀ ìfìkìsì vocabulary níbi kan ó ní látàkọ̀ ọ̀fù ló bá wà níbi kan ó ní làákàrọ̀ ló bá lò bẹ́ẹ̀ tó ó dẹ̀ kápá níbi bí kó lọ níbi káwọ́fù yẹn kó lọ wájà tàbí kó lọ kí ni ọ káwọ́fù ṣùgbọ́n tó wá bá lọ sọ̀rọ̀ àyàrúkù ó bẹ̀rù náà ọdún abá lé gíní o ó tún bá wà lò ó ó tún ìkírísì gíní o ọkàbílá láti pẹ́ ìgbé ìjọba olùtọ́lá máa ń dáadáa. Ọ̀rẹ́mọ́ dáadáa ń nígbà tí ìbẹ̀rù tó kú fún ànábì Ibrahim wọ̀já àtìrù nígbà tó wá dé bá ànábì Ibrahim alìbúṣùrọ̀ tó nígbà tí ó dùn ní ẹ̀dẹ̀ wà bá sọ máa pé ìrọ̀lù lórí ọgbà tó pè ní méjì ó ní ẹgbẹ́ tó wà lẹ́yìn ìdíjì ìrọ̀lù tó dé wá bá náà nìyẹn ìrọ̀lù náà alákọ̀ọ́kọ́ òun Ọmọ bẹ́ ìlú dàbílù náà ti kọ́ omi ìlú tọ̀ lórúkọ́ wa lánàá ibi tá a bá ti rí náà nípa ọlọ́run. Tàbá ti rí náà inú kó túmọ̀ sí pé ọlọ́run ọba yọ̀ á ti mú. Àbíkọ́ jẹ́ ìgbé ọ̀sọ̀ nípa àwọn màláyíkà. Ìkílẹ̀ ìdádìrìnà ìdádìrù màlá ìkàtàkì. Tábàlá ìjàlẹ̀ ń sọ, ìkọ́wì lúútọ̀, ó wá ń bá wọn màlá ìkà sọ̀rọ̀ nípa àwọn èèyàn lúúdù. Ìkàlá kọ̀kọ́ ti ìdádìrù wọn. Òkọ́kọ́ ni pé ó wá ní mùdọ́rí. Ìkàlá kọ̀kọ́ ni ó wá ní mùdọ́rí àwọn afárá wa wò sí ìta àmọ̀ nílé èdè lágbára òun náà ní pé tí lámá tó bá wá sí èsì lámá tó wá fún mọ̀dọ́rí tó wá fún mọ̀dọ́rí ìsọ̀kan èyí tó wá pẹ̀lú máa ní tó fẹ́ wá sọ ní tó ti ṣẹlẹ̀ kó jẹ máa ní lámá rọ́sàbà lọ́rọ́ bùtù ẹgbẹ́ kejì náà ó kó jẹ́ kí ni ó máa ní wọ́n wá débì wọ́n ní ìjà àti ìrìnà ìgbà orí ìrò àwọn àfá wa wọ́n wá tó sọ́nà mẹ́ta mẹ́ lọ́gbẹ́ àwọn afas afas àti kìsáàrí àwọn nínú ìdá nínú lọ́tọ́ wà ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ní ìjọ ẹ̀kọ́ wà ń bẹ̀ ní gáàgálà. Ìgbàtí ìgbàrọ̀ ara wọn ti mọ́ òdídí ti lọ gáàgálà. Àrígbàrọ̀ wọn. Torí pé ìjọba ẹjọ́ mú ara ní gbé ẹgbẹ́ fún yín lédè ọ̀rọ̀ tó fún ọ lédè ìpàdégbòdé nínú ọmọ ìjọba. Ọmọ ìlédè ló jẹ́ pé a máa láwọn àpá wa lẹ́jà wọn àmì ha. Sọ àbí nǹkan إذا قالت آذاني فصدقوها فإن القول ما قالت آذاني Ibi tí báwa ìlú kọrí yẹn fún, ibi tí báwa ìbá sọ̀rọ̀ ẹ̀ gbà lódodo. Ọ̀rọ̀ tí báwa ìbá sọ olódodo, ọ̀rọ̀ tí báwa ìbá sọ kọ́ lódodo. Ìjọba ti dàpọ̀ ọ̀dàpọ̀ ìgbàgbé ìlú jẹ́ ìjọba ìlú ní ọ̀dẹ̀wà ní Kùránì. Ṣé o kò lè rí sí bẹ́ẹ̀? Ìjọba ti lè wà ní Kùránì. Kùránì wa kọ yé níbi. Ẹ̀yin kọ́ lè fẹ́ kó Kùránì níbi ìlú. tààrọ fún ilé dé ọ̀hún aláwòrí náà ẹ̀rẹ́ ti sùn jẹ bẹ́ẹ̀ sí ìtàgbàlagbà àbọ̀ bàbá ilé ọ̀rọ̀ yìí ní sọ ìgbòkè nílé ìjọ bí ẹ̀rọ fẹ́ gbọ́ lọ́dọ̀ bí ẹ̀rọ fẹ́ lọ́dọ̀ àìbá ilé ọ̀rọ̀ ẹ̀yìn lẹ́ẹ̀dẹ́ bá sùn ìrẹ́dẹ́ bá sùn èdè lẹ́ti pé náà wùlẹ̀ bá sùn yóò tẹ́bẹ̀ àwọn akẹ́kẹ́ ní àwọn ẹni kú kẹ́yìn gẹ́gbọ́n tó bá ṣe bá sùn ẹgbẹ́ ti gbé lọ lẹ́yìn gẹ́gbẹ́ òru ọ̀rọ̀ tí ọ̀bá mú sọ àwọn akọ̀rin sí ìkéde ọ̀sínú ọ̀pá agọ̀rin sínú ọ̀pá agọ̀rin sínú kí ni ọjọ́ mẹ́rin kí ni ọ sí kúrà ní. so ìdáwà bá wa ẹlẹ́ẹ̀kejì tí wọ́n sọ ní wípé ká lọ mú fíìdì àbìkan àwọn àfọ̀hánù ṣòro ní ká lọ mú wa wípé akọ̀dà ìjà àdìgbò ìlọ ọwọ́ àtàtúgbà ìjọba ẹ̀ka akọ̀dà ìsàtẹ̀tọ́ wa bẹ̀rẹ̀ ìjà àdìgbò náà ìkọ́ problem ẹni tíra ẹni tó kí ni ọ ẹni tíra orí pé kí ni ọ ìtọ́wà bẹ ẹ lọ fún yọta wọn àti ṣe tẹkìtì kò sí kan tó burú mẹ nínú ọ̀rọ̀ sísọ kò ní mọtì tẹkìtì rẹ. Súnmọ́ bá wa gẹ́gẹ́ lẹ́ẹ̀kẹta, àwọn sọ wípé ọlọ́run ọba ó mú ìsìn ìdọ́rùn lẹ̀ á láti lè ó mú ẹ̀gbẹ́ ká máa sọ ní pé a ní past kilo ló continuous ẹ̀yẹ́ rẹ̀ past ni so when I was growing so ìgbà ó ti kọjá ṣùgbọ́n kí ní yẹ ó ń ṣẹlẹ̀ ẹ̀yẹ́ rẹ̀ so past kilo ló continuous progressive so bó ti ń lọ ẹ̀ ibẹ̀ olópa ibẹ̀ ó lọ́wọ́ ìgbìyànjú ó ní long kí ní lóye kí wọ́n mú wá báyìí pé nígbà tí bẹ́ẹ̀ mú lọ sí àti orí ìtọ́lókí ní ojú ní lọ́nkì ní o discussion nípa àwọn èèyàn bí ní o ìkà omi. akẹ́lábùrú rẹ̀ kí ló dé kí ló dé tí ò lè gbà wọlé. kí ló dé tí ò lè gbà wọlé. Ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀, mo ní sọ fún kéde ọmọ gbà wọlé, wọ́n á yẹ ká fi kọ́ wọn ní náà wù ú pé tara bẹ́ẹ̀ kó ti jẹ́nu ìyẹn ló jẹ́ pé tí wọ́n àtẹ́lẹ́ àárín gbá ti tí àwọn àfúnná gbogbo wọn lọ fi títẹ́ lámá ẹ̀jẹ̀ bí ìpadà ẹ̀jẹ̀ tó kò tó láti fi mú wá ọlọ́mọ tó kò sí pé ìyá wọn fẹ́ jẹ́ ádára lórí pẹ́ńbẹ̀ ara àrìnà ìyá mi ò lọ ṣùgbọ́n méjèèjì ẹ̀ tó ń gbàdé àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ kílẹ̀ sí abáyé sọ wọ́n sọ fún wa pé ìjà nínú náà. So ó wá kú kẹ́límọ́tù mùsàádára. Kẹ́límọ́tù kí lọ. Sọ̀tọ́ gbé bí wọ́n pé mùsàádára. Àwọn èèyàn máa rí gbé bí ìgbà pé ń bá wa jiyàn àwọn àkójọ sí nǹkan lọ sí ẹ̀rẹ́ pé àmì Ibrahim ń bá wọn jiyàn. Ó àbí ọmọ ní gíní ọrùn ó bá wọn fọ̀rọ̀ sílẹ̀ rí wa wọn náà ti sọ́wọ́ sí ìlọ kọ̀sẹ́ni ọmọ ọdún sọ́tùkù jáde lá kọ̀sẹ́ni ọmọ ọdún lẹ́bí ìdújá nílò kàfí ìsàwọ̀dẹ́rà Ṣé obìnrin yẹn tí ń bá nàbí ìdí ẹ̀mí? Ó bá ní ẹ̀ ọba ní ara tó bá bàdàbí jì ẹ̀rọ bàdàbí jì ẹ̀rọ kí ló ó bàdàbí ìfọ̀rọ̀ ju tòrò ọ̀rọ̀ ó pléèkì nǹkan tó ń náà lè fi yọ tó lérò ó fi ìbejì dá ìjà àdídùn náà àwọn afọ́fẹ́ sí nǹkan àwọn kí ni ohun ní àwọn kan àwọn afọ́ àwọn ó nígbà nínú rẹ̀ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ebi àfi ti láwọn àti kan tí wọ́n lè pa wọn. Báwọn ọ̀rẹ́ yìí kò ní kò sí kí lọ. Báwọn lè gbà wọlé, ẹgbẹ́ àrídá fẹ́ ti kí ni o, àfẹ́ ti di ẹ̀bùn. Ìwọ̀n bá tọ́lọ̀ ọba ọ̀rọ̀ sọ fún wa nínú jìdáàmì ẹ ọ̀rẹ́sọ̀kan kàbúrù ayàkàtútù. Yọ́ àwọn ọ̀rẹ́ bá ní jìdáàmì ẹ ọ̀rẹ́sọ̀kan kàbúrù ayàkàtútù. Lágbà wọlé.

àwọn èèyàn ọ̀rọ̀ kí ó bọ́ ó jìnà sí pọ̀ pọ̀ bí wọ́n ti nínú tí ànìkan náà tàbí pé òdìkan ni ẹ̀wọ́dọ̀ kàdáàbì wọ́n máa wá pé sọ́rọ̀ ìdí ti múlẹ̀ àbí òfin ti múlẹ̀ ọ̀rọ̀ kan wọ́n pé ọ̀rọ̀ tó bá sì dúró lọ là máa ń kà àbẹ́lò bí náà sí òtó nǹkan ẹ̀yìn kan tó ní àtúgbọ́lá ọ̀rọ̀ fẹ́ nìkan tó rí pé àdìsí káwà ní Bukhari lòdù ìwọ̀n ìgbó ni ó àdìsí kan wà ní bùkọ́rí àdìsára yà bá wà níbi bùkọ́rí gbà wà mùsùlùmí gbà wà àwọn méjèèjì tó jọ ní lọ́dún sí bá kù lórí ẹ̀ wà ní òun gbà pé mo òtún ìwọ tó òde ní kẹkẹ náà di ẹgbẹ́ ọmọ ìjẹ́ ọkẹ̀pẹ́ ọkẹ̀pẹ́ ọlá àbá láàrin àwùjọ tó ní wọ́n gbára rẹ̀ tó di ti àbá ẹni ló kẹta àwọn sọ̀rọ̀ tó ọ̀pọ̀ ìdí káyọ̀ fún lẹ́bí rárá wọ́n là mọ̀ wọn nàná ẹgbẹ́ ìjẹ́lẹ́yìn ọmọ tí ìyẹn sọ ẹgbẹ́ ìyọ̀rọ̀ sí nínú àdìsí irú rẹ̀ ó yẹ kó ṣàlàyé tó fi jẹ́ mọ̀ ojú ìrìnà àyíkọ̀lá ń sọ̀rọ̀ bàràká àwọn bàràká tó wú ní ìsinmi àṣàlàyé tó fi jẹ́ mọ̀ àwọn olóṣáájú ẹ̀rọ tó gbèrè ó ṣàlàyé ẹ̀rìn ìdájú wà pẹ̀lú kẹ́lifọ́kànlá alúgbàjàgbà tí ó gẹ́gẹ́ tó fi òsì ìdẹ́yìn ọmọ ìgbà tó ọmọ parẹ́ tó lè sọ ìgbà tó lè sọ kẹ́kẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ ìdájú gbàgàdà pé àti ìgbà mọ̀lú ìlú rẹ̀ sí àyíkò sí tó a rárá o. Lọ́gbà ti dáa rẹ̀ sí pòbẹ́ olówó lọ́wọ́ àbọ̀ àdípò kan ọjà àbíọ́fọ́ ní oúnjẹ kan níbi kan láti bó ti gbọ́ ìwé ti lọ́dọ̀ rẹ̀. Lọ́gbà bẹ́ẹ̀ gbọ́dọ̀ kó sàmùwà láwọn àwùjọ akátá alágbára ti gbọ́ látàwọn pé kìláàbì yóò sọ. Ìmọ̀ ìmọ̀ àdìsí náà lè nílé ìmọ̀ àti ah! Náà ló fi àkàbùdó Ọlọ́run ni wọ́n sọ wípé kọ́ọ̀lá ìnà fi àá lúùtọ̀. Kọ́ọ̀lá ìnà fi àá lúùtọ̀. Bẹ ó ní oúnjẹ níbẹ̀ lúùtù láàrùn. Ọ̀lú náà nù Àwọn tí wọ́n jẹ́ wọn màláíkà wọ́n dá lọ́wọ́ ní dáná àádọ́mù bí máa ń fi ìhà. Wọ́n ní àmà àwọn tí ó ń So, ẹ̀rì pé mẹ́rin ní ìsìn báyìí. Nígbà tá a káyà níwájú, wọ́n ní kí ni wọ́n rán wa ń jẹ́ ìlàásílọ̀. Wọ́n rán wa ń jẹ́ sáwọn àwọn ẹ̀rẹ́ ìfẹ́ ìrọ́dùn ní gẹ́gẹ́ lọ pa àwọn èèyàn sílé olùtù rẹ̀ ṣùgbọ́n nínú kí tí ọlọ́ọ̀gbọ̀n ní lọ́kọ̀ọ́ o lè pa lùtù rẹ̀ mọ́ o lè pa pọ̀ mọ́ tó jẹ́ káà ní ìgbà ìlú oúnjẹ rẹ̀ lè jọ tọ́ba wọn jìyàn tó ọ̀rẹ́ ọ̀gbẹ́ ìṣẹ́ ọlọ́run tó bá wọ́n lọ́ọ̀dí máa ti kí yóò ọwọ́ tó máa fẹ́ ní ìná ìmọ̀ فيها لوطا لوط بابا قالوا نحن أعلم بمن فيها قالوا نحن أعلم بمن فيها ونحن أعلم بمن فيها àwọn ọmọ nínú ìmọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé. Ọ̀dọ́ ọ̀rọ̀ ń tẹ̀ àwọn ọmọ tí ó ń tẹ̀lé. Tọ́lámúná ìjìyànnáwó wà áàlàhù. Ọlọ́ni ààlà, wọ́n ni ààlàmúná ìjìyànnáwó. Ààlà. Àjàbí ẹ̀sùn gbọ́rọ̀ lálọ́sọ pé àyàfìyàwó ìgbàmí ẹ̀nà tó sàwọn ọ̀rẹ́gẹ́ bí tàbá fi ń rí pé ọ̀rọ̀ yẹn parí tí wọ́n sópọ̀ mara wọn eléyìí láti kọ́kọ́ mọ̀ wípé information tí wọ́n kọ́kọ́ fún àrẹ́sì jùlọ yìí àwọn ìlọsọ́lọ́ sí ní àwọn èèyàn wọ́n wá sàlàyé ẹ̀ka fún ìgbà yìí wọ́n sọ pé ìlú sílẹ̀ àrẹ́ yìí bí ìjà ara tàn lè kí wọ́n ti sọ̀rọ̀ wájú gbogbo ẹ̀rẹ́ lọ nínú ọ̀rọ̀ sọ fún àrẹ́sì <laughs> Now, one more request. Gbogbo tó ẹ̀dọ́ wá nípa ẹ̀rọ ìgbé kiri ẹ̀dá. Àìdájú kan ń lò. Bá ti tilẹ̀ a ti dámú gbogbo nínú àdísì tó fún a ti dámú gbogbo ìjọba wa ní àdísì. A wà aṣọ wọn mara wọn bẹ́ẹ̀ náà máa ti dámú nínú Kùránì. A lè dájú kan lò. Gbogbo aláṣẹ kí ni ọ láṣọ. Gbogbo tó ẹ̀dá. Sọ ọ̀nà tó máa wí هائدا يجادلنا في قوم لوط ọba wa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa kí ní ọ̀rọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ láti béèrè ọmọ ẹgbẹ́ ọbẹ̀ lọ pa gbogbo ààrẹ jọ fún yínú ìjọsọ fún àyè ọdúnbà àgbọ́ bí ìdídá nìyẹn ọlọ́gìrì àbí ọ̀sán láti gẹ́ ọlọ́gìrì ọ̀rọ̀ ọlọ́mà fi mọ̀ lọ́rí ẹjẹ́ kámà ìwé ní ní ọ̀rọ̀ ìdáàbò ìṣọ́rọ̀ kàlásán ọ̀nà kí láǹfààní dáṣe nínú àyà eh, yìí ọ̀nà mi pẹ́ àrí pẹ́ nínú àyà yìí àrí pé àmẹ́bí Ibrahim ó ka lóòtù sí ẹ̀rọ títí máa mú ìbẹ̀rọ̀ sí máa mú ó ka ní tòsí gan sọ̀rọ̀ ní pé ọjọ́ fi ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó kà sí ẹ bá ti ọmọ ìyá tiwa náà tó lóyún wa káwa náà ọmọ kékeré o káwa máa kà sí káwa máa kà sí. tó lára ń gbọ́dọ̀ sàǹfààní òun náà mi wípé ká máa mọ̀ wípé kùránì jù òun ní kọ́ọ̀nà níbi ìlà òbá wa kìí pé àwọn tí wọ́n láwọn dọkumẹ́ntì dárúbáwá lẹ̀ àwọn ni wọ́n akọ wa ní ìdámọ̀ sí wọ́n fẹ́ nǹkan mẹ́kọ́ bá mọ̀ lúgà wù ìdí ó kàn sọ ní pé kí á dára kan mẹ́kọ́ wà ní ìyá ọ̀nà bọ́ọ̀ o ọ̀rọ̀ tó burú ni ọmọ sọ̀rọ̀ àwọn ìjà àbáwọ̀dé fáwọn tó sáájú don da jina in tafsir al-Qur'an bil Qur'an kila awi ka so Qur'an kan ni yo fi ke ki ari tuma re ama to kana ba ama ni so kan ani yo ro ba o ko ko gbogbo kan yẹn ti wa ju e na ko wa wu ku ti lo o ni ma won ma ara wọn ni ma je en ti mo mistake o ro abna bana aga mi tafsir awla min at-tafsir na Ẹ̀ka mìíràn tàbá kí nínú Kùránì àtọ́kùn àti nípa tọ́lọ́rùn. Inna Ibrahim la'alimun awwahun Tọ́ ọ̀pọ̀ mọ́ wípé ṣáàmù wọn tó ẹgbẹ́ ìta ní olùgbàwà gan-an, tàbí ọ̀pọ̀ ìlà ìṣọ̀rọ̀ yìí máa láàrin mú àwọn àwọn ìṣẹ́jú kan káwọn máa sọ ara ẹ̀ sí mẹ́kọ̀ọ́ tó látara bẹ́ẹ̀ ọlọ́mà yóò fi ní wa tí a ti tó lónìí ọ̀nà ìrìnà ọlọ́mà kò ní wájú láti sọ ẹ̀rọ náà ìjọba níbẹ̀rẹ̀ kìí yá lọ́wọ́ táwọn obìnrin kan ìbéèrè wọn ránṣẹ́ nọmba 2 nọmba 3 nọmba 4 táwọn obìnrin kan ìbéèrè wọn ránṣẹ́ nọmba ìbéèrè tèmi ò ní wípé àwọn ẹyẹlé tó wọ́n fò káàkiri ní ìwà wò pé ẹyẹlé tí wọ́n wò ló jẹ ní níṣìlú ẹ̀mí wọn tí a tẹ́lẹ̀ wò kan lára àwọn kéèyàn rán sí ìlú kéèyàn jù kéèyàn gbà tó tó ṣẹlẹ̀ tó ní wọn ni àbí ní bóòlù ní ìṣẹ̀lẹ̀ tó wá sí lọ́dún lọ́dún ọdún mẹ́rin lè rí pé ràhùn lọ́dún lọ́dún lọ́dún pé pé

wá já sí pé kò jíṣẹ́ lọ́wọ́ kẹ́lí ó kò jíṣẹ́ lọ́wọ́ kẹ́lí kò jíṣẹ́ lọ́wọ́ kẹ́lí. tó o kó ju ara èèyàn ló ti kò ní gẹ́gẹ́ ti mọ̀ wọn kò lẹ́nu wọn jẹ́ tó o kó ti mọ̀ ó ní gẹ́gẹ́ ti yẹ̀ ní wọn ní gẹ́gẹ́ kẹ́lí. èmi ti wàhálà ẹ̀ wá pọ̀ àwọn obìnrin ó sọ wípé àwọn gbọ́ wípé bàbá bàbá ànàbí àbùrùmùsọ́lì ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n tàbí ọmọ àbúrò fún àbùrùmùsọ́lì pé orúkọ bàbá bàbá ànàbí gangan ni ṣẹ́gbà pé nítorí àbùrùmùsọ́lì ló lọ síbì kan tó torí ẹ̀ ni wọ́n fi ń pè ní àbùrùmùsọ́lì nítorí ẹ̀ lọ́sọ̀ máa ń pè ní ẹrú rẹ̀ òun ló fa sábàbí tí wọ́n tó fi ń jẹ́ Abdulmutalib tí obìnrin jẹ́ tí wọ́n ti pè ní ṣẹ́gbà mọ́ ẹ̀rọ pé nínú sírọ̀ tí wọ́n bá sọ pé Banul Mutalib tó tún máa ń túmọ̀ sí ọmọ Mutalib àbí ọmọ ṣẹ́gbà. Naam. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ó béèrè pé àwọn ẹyẹ ní tó fò sí òjì sámà wípé pé ẹni ogun ẹlẹ́lẹ́wù oúnjẹ ọwọ́ sọ ní òkú ọwọ́ jẹ́ ẹni tí ó fa èèyàn lé. sọ nínú ìsìláàmù ọ̀nà àwẹ̀fẹ́ àwọn ẹni àlùjẹ̀wọ̀n àti àbárí pé ó ní nǹkan náà ẹgbẹ́ wípé ó máa fi nǹkan náà sí àwọn láti dáàbò ìgbẹ́lẹ̀ ọ̀sẹ̀ gbígbé ẹyẹlé ọ̀nà ilé àìsórí nǹkan mí àfihàn pé bẹ́ẹ̀ a àfihàn sọ pé ààrẹ jẹ́ lọ́kọ̀lọ́kọ̀ ọ̀sẹ̀ láwọn ẹyẹlé ìgbà tí wọ́n jọ táwọn nǹkan ní wọn ẹgbẹ́ abáyé pé kèé ìjọba àwọn báyìí tó jẹ́ ẹyẹ bá fi ní ti ta kánlẹ̀ pẹ̀lú wọn lọ ẹ̀rẹ́ ìmọ̀lẹ́ òbíkan ẹ̀sùn lẹ́ra àwọn máa mọ̀lẹ́ o wọ́n máa lé àwọn afẹ́ kan kúrò wọ́n kà máa sọ àpèjọba mú kan mẹ́ta láàfẹ́ pàdé. So ìbẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kébí àtàṣáwù tó náà ní pé wàbára káàtù ọ̀pá ìjọba káàtù nítorí pé èyí àkíkí ẹ̀ẹ́gbẹ̀rẹ̀ ọ̀kẹ́ ìgbésọ̀rí tí a gbọ́ àlà àwọn ìṣe níbẹ̀ yẹn ara yìí kẹsàn bá náà ní àgbà fún ẹṣẹ yẹn náà ẹgbẹ́ bá tẹ̀lé ọgbà alábùsù kìíní yẹn ní ọgbà mú ẹgbẹ́ rẹ̀ sábà ń ṣe gbàmá sálámà kí là ń ṣe kí là ń gbàmá sálámà kí lágbà náà là ń ṣe náà là ń ṣe ṣe é ní ìsinmi ààyè ẹ̀rí ní àwọn afá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló lẹ́rìí yẹn nù pòròmọ́kílẹ̀ sábà ìsọ́nù lẹ́rìí ọ̀nà ó bẹ̀rẹ̀ ní pé ìgbàdá sọ pé ìfẹ́ṣẹ̀ ah, wọn ọgbẹ́ mi kí ní ṣùgbọ́n bá ìdúgbò lè gbọ́ ilẹ̀ ìfẹ́wé alákọ̀ọ́kọ́ pé áàdì ní ìmà ìjọba ń jẹun tó lè kó pọ̀ ní ìmọ̀ àpàrà káàdì. àwọn sọ wípé màdá wọn sọ pé nǹkan jẹ́ jẹ́mú mo sọ fún wa wípé eh, àrùkáàlù àrídì ní ìmà àwọn rúùbẹ̀ kò yí ònìrà mọ́tòlá rẹ̀. ìgbékilẹ́dà àjọ wípé eh, ìjọba rámọ́tòlá rẹ̀ wípé bàtà ṣe ìdọ́fà rẹ̀ bàbá ṣe ìdọ́fà síngúlà ásílẹ̀ ní kọjá kí n mọ̀ ó jẹ́ jàmù sókè ẹni ti báyìí kíríkà fi sọ pé àdọ́fà ásọ̀rọ̀ bẹ́ẹ̀ jàmù lórí táwọn àwọn náà ní pé wà bára káàtù ìdájọ́ mú wa náà wà ní jàmù báwọn tí wọ́n á mọ̀tò wà sí ẹgbẹ́ wọn wà ní jàmù ó lè jẹ́ ká máa wò wípé síngúlà náà fẹ́ ká túmọ̀ níbi rahmatu tó kílẹ̀ ní ti báyìí tó gbé méjèèjì yẹn ọ̀rìn náà ló jẹ́ ká máa wọlé ká lọ bí tó jẹ́ áṣìlù mọ́ tó gbé ìjọba tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ tí kò fẹ́ tí áṣìlù ti wá yòó gbogbo kílẹ̀ ní ti báyìí alẹ́ tí wọ́n gbé kí ìjọba jẹ́ yọkan ní ìjọba gbé kìtáàbù jẹ́ ìdí tó gbé kò lè jẹ́ kìtáàbù kan tá a bá ti rí pé ètò ìjẹ́ kó jẹ́ kìtáàbù gbogbo kílẹ̀ ní ti báyìí ẹni wọ́n ní bàbá bẹ́ẹ̀ ni ilé ìwòsàn àlàyé àríwá ìfàlà kákọ̀ọ̀ sí dáa rẹ̀ wípé àmùdí ìdè rábà náà káwọ̀ pé torí bó jẹ́ ìdọ́gba kákọ̀ọ̀ sí dáa rẹ̀ pé ó jẹ́ àmùdí tó ẹ̀wọ̀n tó ṣàlàyé fún wa mo sọ máa pé nǹkan tí rẹ̀bọ̀ abára káàtù wú tó wà lẹ́yìn tó ń wá ní jámúwù onẹ́tọ́ wá ń wò wípé wá ìdáwò yòókù ò wá ní jámúwù kí correlation yẹn ó lè bá la ara yìí rẹ̀ ìdọ́fà sí kí ní láàrò ní kíkiri òun náà láàrò sí kí ní ẹlẹ́kẹta bẹ́ẹ̀ náà fífà yẹ̀lú pàtàkì ìlú kan ní ibùdó àwọn olùgbé ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀sìn ìkàkà kékeré láàrin rẹ̀ kí ní yẹn náà wà bárọ̀ káàtó olófa káàrà bá ní wà bárọ̀ káàtó tó àrí àwọn ẹgbẹ́ orí àámù ní gbogbo ẹ̀rọ tó bẹ̀ dáhùn fáwọn owó olùkẹ́sùn pé tí ọ̀rọ̀ so alibi sẹ́rí inú scotland kabu pé àwọn ilẹ̀ àmúrátà kábọ̀ yìí jẹ́ oúnjẹ gbẹgbẹ́ a ní nínú isis náà a ní isis náà bẹ̀rẹ̀ wípé a gbọ́dọ̀ wípé n tó wà níwájú àtọ́wàgbé isis náà wà yàtọ̀ sí isis náà bẹ̀rẹ̀ kí ni ọ ìgbẹ́jẹ́ pé a kà máa sọ pé láàkín ìmúrátà ni ò ní jẹ́ pé ọ̀nà yọ nǹkan kúrò ní iwájú kò ní jẹ́ pé ní a ní táàmù a ní náàkì eh, a ní ìsìsìná alìmọ̀tẹ́sì àrẹ̀lẹ́ ìsìsìná kí náà alìmọ̀tẹ́sì so ibẹ̀ ìsìsìná ìwé ìsìsìná òyìn your, lè jẹ́ kí ní ọmọ nǹkan ara your, ìbẹ̀ láti lọ yọ kí ní ọmọ nǹkan olóògbà rẹ̀ á fi á ní ẹgbẹ́ ìyàwó rẹ̀ lóṣù tó yàn ó wà bẹ̀rù táwọn ọmọ rẹ̀ náà. Náà lẹ́wà gbà náà, òun náà ní pé ilé tí àwọn béèrè òun náà ní pé ẹnìkan wà tí ó kìí kò sí ṣẹ́ra rárá, wà bẹ̀rẹ̀ nínú àwọn ẹ̀sìn tẹ́láyé gẹ́gẹ́ bí ẹni sọ́yẹ̀ ní bàríkì máa ṣe ìdàn ẹ̀kú tó yẹ tó sọ òun orí sí tẹ́lẹ̀ tó owó sì máa jẹ owó sì máa mú fáìbọ̀ ilẹ̀ ní orí àti fáìbọ̀ àwọn obìnrin ní àwọn obìnrin ní ẹni káwọ́ gbogbo ọ̀rọ̀ ìlà gbogbo gbogbo ẹwà ara àwọn obìnrin ọ̀sán wẹ̀ Nítorí bá ti lè òun múra dáadáa lóòjẹ́ ogbẹ̀, ah! yóò máa láìkì òun ni wọ́n fi jẹ́ obìnrin wọ́n máa kó ogun ẹni bẹ́ẹ̀ ni ilé ẹ̀kẹ́ ìkàtọ́ jẹ́ pé kí ni ó dá ara ara ẹ̀rí jẹ́ pé àwọn afára nínú tọ́lábùlẹ̀ kẹ́lí jẹ́ fàárí nìkan tó àlàáfó ní mùsùlùmí nínú ẹ̀ ló sọ máa pé ìmà méjì ni wọ́n sọ ń bẹ̀rẹ̀ ìmà tó fi jẹ tó fi mà ọ̀nà ìlú

ilé ẹ̀jẹ̀ ẹ̀ràn lọ́wọ́ lórí ẹ̀ ṣé tí bá pàǹdí ara jẹ́ ìyàmọ́ náà ẹjọ́ ẹ̀rà ẹ̀mọ́ gbà ẹ̀rọ bá dúpẹ́ àwọ̀ ẹ̀ lọ rí tí àwọ̀ ẹ̀ lọ tọ́jú àmú dáadáa tí àwọ̀ ẹ̀ bá padà sí ló méjì Tọ́lù fẹ́ràn tó lọ́jọ́ mi dá. Ìjọba kúrò yọ́fẹ́ lè máa jọba lẹ́gbẹ̀ẹ́ náà. Ẹyí lẹ́ẹ̀jọ́ mọ̀ yìí. Tọ́lákàrà bẹ́ẹ̀ gbogbo kí ẹ sọ ẹlẹ́ẹ̀kẹ́ ìṣẹ̀lẹ̀ fún wa nímọ̀nà fún ọmọ

so arábìnrin lẹ́gbẹ́ àkàrí bíbí òun ti ẹ̀ ọ̀kọjá inú ẹbí ìgbélé aráàlú ilé òun kó ẹbí sínú ó tún wá kó pẹ̀lú bá ti jẹ́ fọ́lọ́wà fíyàn ẹ̀rọ bá jẹ́ onítẹ̀lé yàn ẹ̀rígẹ́ni bẹ̀rẹ̀ ẹ̀fẹ́ pé àtìbáwò ní ààlà fèrè àwọn àwọn tó tẹ̀lé fèrè àwọn òun tó nínú sọ òun jẹ́ wọ́n lóòótọ́ tóbi ju kí lọ àhàlù oko sínú tó lè tó káborí kan ẹ̀rí bíi sùdúrù ṣúkúrì ká máa sọ gbọ́dọ̀ ní ẹ̀sán yà láfíìyà kiri kan kò sí ẹ̀rí sí ní ọmọ wa. ẹ̀mí ìwà ìgbà náà wọ́n ní kí ló dé tó fi jẹ́ pé kẹ̀kẹ́ rọ́ọ̀rù àlìkísọ̀ kẹ̀kẹ́ rọ́ọ̀rù àlìkísọ̀ òun náà ní ìpè tí ń lọ gbé tó jẹ́ pé ọlọ́wọ́ bá ń rí pípì kísọ̀ nínú àgbà àwọn tọ́lọ́wọ́ wọn bá tó lérí ti sọ àwọn afá àwọn àwọn kan tó pọ̀ lára rẹ̀ náà ní wípé àtàlà ọkọ̀ sọ àtàlà ọkọ̀ nítorí mú jíjà àwọn ti kẹ̀kẹ́ èdè lápára ọ̀rẹ́ mú jíjà àwọn ti kéré ọ̀rẹ́ èdè lápára tó ní àbálẹ̀ ìlú pé èdè lábá ó wà ní ọmọ ìjà àwọn ẹlẹ́gbẹ̀ nìkì ààrẹ sọ fún ẹgbẹ́ èdè yìí ó àwọn sọ nínú ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ fún ẹ̀dẹ̀ sọ òun náà ní pé tó bá pìfẹ́ǹtì nǹkan wéè báyìí kò tún tó bá ti kò tún pìfẹ́ǹtì ẹni kí ni ó wéè mi bá tún pìfẹ́ǹtì ẹni ọmọ ẹgbẹ́ ẹlẹ́yìí ìdílé ọmọ ìṣesí mọ̀sọ̀bá náà fi ìṣesí ọmọ ènìyàn tó bá fẹ́ rìpọ́tì nǹkan ọlọ́mọ mú mi sí àgbàjọ mi àwọn àbúrò rìpọ́tì nǹkan ó rìpọ́tì báyìí níwọ̀n báyìí wọ́n já rìpọ́tì ó tún rìpọ́tì níwọ̀n báyìí tó rìpọ́tì níwọ̀n báyìí ẹlẹ́kẹta náà fún ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ ló wọ́n kọ́ sí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ bí mọ́kà wọ́n wá béèrè nípa àwọn èèyàn údù níbẹ̀ àlẹ́bí sàlàyé fún wọn ó ṣe máa dín náà fún abẹ́ lọ́wọ́ rẹ̀ nípa àwọn èèyàn údù lórí tí wọ́n máa ìsọ̀rọ̀ lọ́yà tó wà ní mọ́kà wọ́n ti ní sọ́yà yẹn kalẹ̀ fún lọ́nà mi bànú mùtọ́lì ó yàtọ̀ sí ìbànú ápùlẹ̀ ìtọ́jú ìtàn ẹgbẹ́ nígbà yẹn ìtàn ó gba sùúrù ìjọba ti ọgbọ́n last lecture tó wà ní tó wà ní last lecture wọn lọ gbọ́ last lecture tó wà ní tó wà níbi àfíìdà níbi àfíìdà mo fi ọ̀rọ̀ sọ bí family yẹn ti jẹ́ mo ti sàlàyé ẹ̀ bẹ́ẹ̀ àmì ìyàwó fi ẹgbẹ́ ní ọ̀rọ̀ ní wọ́n fi bírèkì ìdí áfíríkù tó ń bí ìlú wọn sọ ìtẹ́ni gbọ́ yẹn ẹ̀ṣọ́ ibà nígbà nígbà àwọn àtàtò fìdí múlẹ̀ ẹgbẹ́ wọn sọ ṣùgbọ́n bí wọ́n ti bí fámìlì yẹn ti wá bẹ́ẹ̀ yóò fi àtàṣe àwọn yàtọ̀ òtẹ́ bá lọ gbọ́ ó máa kílẹ̀ sí láàrin ibẹ̀ láti wọ̀ ẹ̀sìn mọ́tọ́lá bí fámìlì àwọn ti fi rẹ̀ lójú kílẹ̀ ìṣẹ̀ àwọn tí wọ́n ti wọ́n jẹ́ àwọn ìlú wà lẹ́kọ̀ọ́ mẹ́rin ọ̀dọ̀ tí mo ṣàlàyé máa rí jẹ́ tó ọlọ́gbọ́n fi wà. Ìkàtàbẹ̀rẹ̀ kan ní Abdul Ìsìláàmù tí ìdè táwọn ti pè ní Abdul Mọ̀tọ́nì. Báwọn ìsìnà ẹgbẹ́ ọmọdé mẹ́kà àwọn ọmọdé mẹ́kà àwọn ní bẹ́ ẹrú rẹ̀ lómúdé yóò ọ̀rọ̀ ẹ ló bákà kiri mẹ́kà lè bá pè òní tó pẹ́ ẹ̀mẹ́ ó kọ rẹ̀ yán yán òfin jẹba rẹ̀ ló kọ yán láti ní láti dára ẹ̀ ló kọ ẹ̀ ti orúkọ olóró inú àrùn. Àwọn ọgbẹ́ ṣe ń bà náà jẹ́, àwọn ọgbẹ́ orúkọ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀kùn jẹ́ ṣe ìbà nínú ọ̀pọ̀ náà sọ́kọ́ yìí. So, bàtẹ́ ń wọlé ọ̀sẹ̀ ní àtúntọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni wọ́n pa jí màá rọ̀ pa. Òkè ní ilé ọ̀sẹ̀ ní àtúntọ̀ tó kẹ́ Wọ́n kọ́ ẹni gbajúmọ̀ ohun tí kò ń kọ ẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn sókè. Ẹni bẹ́ẹ̀ lákòókò ó sọ fún pé kankan náà ni ìmáàmù wọn tàbí wọn. bí ìsọ pé kankan náà ni máa mẹ mo sọ pé ó ń túmọ̀ ara wọn wọn àbẹ̀ kankan náà ni máa ó ń túmọ̀ ara wọn náà bẹ̀rẹ̀ pẹ́ṣẹ̀ mo sọ fún wọn mẹ́rin wá wípé áàlù gbé áàlù sínú tó áàlù gbé ọjọ́ kí ló tún wọ́n jẹ́ kí ló àtìbá òun. máa tó túmọ̀ kankan náà ní ìsọ̀rọ̀ túmọ̀ kéjì tí òun ní ìyẹn ọ̀rọ̀ kan àwọn afáàgbàgbẹ̀ òun ò wọ́n ní ìjọba ní túmọ̀ kankan náà ní bí kan náà ní túmọ̀ kankan náà mo sọ bẹ́ẹ̀ kan ní ìjọba ìrọ́wù kọ́ọ̀fù àti kíni ọ̀rọ̀ àti wájà mi wọ́n jọ ní túmọ̀ kankan náà ní títà fi kà lọ́wọ́lọ́wọ́ yìí ìjọba wọn lè má bàa ọ lè má jẹ kankan náà nígbà míì ẹgbẹ́ nìyẹn ọ lè má jẹ ọ lè má túmọ̀ kankan náà